etí yín ti di ẹ̀ẹ́dẹ̀ kì í gbọ́ràn ṣe rí ìwà àfà tí o pè mí o mọ́ra ẹ o this is prophet Ọládìméjì Joseph tó o pè mí tó o sọ ọ̀rọ̀ ìsọkúsọ àwọn ọ̀rọ̀ kan wà ó dùn mí gan pé mo píkì kọlù ẹ mo dẹ̀ mi ò ní oore ọ̀fẹ́ láti sáré rìkọ̀dù ẹ̀ sọ́dọ̀ gbogbo ohun tó sọ kó jẹ́ tiẹ̀ because ohun tí mò ń gbìyànjú láti sọ ni wípé ẹ fi ẹ̀sìn ẹlẹ́sìn sílẹ̀ ẹ fi ayé aláyé sílẹ̀ àwa tá a jẹ́ kìrìsìtẹ́nì condemnation tẹ́ fún wa lọ́tún lọ́sì condemnation tẹ́ fún wa lọ́tún lọ́sì àtòrí ẹ̀ ká jáde ká máa bá yín wíwì à ń ṣeṣẹ́ tiwa lọ bí Olúwa ti rán wa wọ́n ẹ má yẹ kí n tàn yín kì í ṣe nínú ká máa ba ẹ̀sìn kan jẹ́ la lè fi gbé ẹ̀sìn kan ga kì í ṣe nínú ká máa ba ẹ̀sìn kan jẹ́ la lè fi gbé ẹ̀sìn kan sókè kì í ṣe nínú ká máa ba Islam jẹ́ la lè fi gbé Christianity sókè kì í ṣe nínú ká máa ba Christianity jẹ́ la lè fi gbé Islam sókè ẹ má wá jẹ́ kí n tàn yín kì í ṣe nínú ká máa ba ìṣẹ̀ṣe jẹ́ fáwọn oníṣẹ̀ṣe lẹ́fìrò páwọn èèyàn lè tẹ̀lé yín lẹ́fìrò wípé àwọn èèyàn lè tẹ̀lé yín gbogbo eléyìí tó ń sọ àwọn ẹbí Tani Ọlọ́run àwọn ẹbí kinní kan the same thing jọ ní gbogbo sórí gbogbo ohun tó ń sọ yẹn pátá tiẹ̀ ni because apàdé àgbàlagbà lọ́nà a ní kó yá wa lọ́gbọ́n ṣé a mọ̀ bóyá dìdìrìn ló ṣe dàgbà ọjọ́ wo lẹ fẹ́ máa bà ẹ̀sìn jẹ́ gbogbo dìbéètì yín tẹ̀ ń ṣe kiri dìbéètì tí ò lórí tí ò nídìí mo rí gbogbo àwọn kìrìsìtẹ́nì tó ń jókòó níbi dìbéètì yẹn bí àwọn ẹni tí ò yé kù fún mo rí àwọn tó máa ń jókòó níbi dìbéètì yẹn bẹ́ẹ̀ tí ò yé kù fún à ń sọ ọ̀rọ̀ síta pé ẹ fi àwọn oníṣẹ̀ṣe lẹ̀ iye ọdún nígbà tí àwọn Arabic tí wọ́n mú Islam wá tó bá jẹ́ pé àwọn mélòó ni wọ́n ń gbà náà tó ẹ gbèsè lẹ àwọn bàbá yìí ti fi ìbọn àtòògùn lé wọn dànù ṣé a máa ráyè gba Islam ṣé nígbà tí wọ́n mú Christianity dé fún wa ṣé a máa ráyè gba Christianity tó bá jẹ́ pé ṣe ni gbogbo àwọn bàbá yìí ti fi gbogbo agbára tí wọ́n nígbà náà tí wọ́n ti fi lé wọn sẹ́yìn odi ìlú àwọn oníṣẹ̀ṣe gbà wọ́n tìfẹ́tìfẹ́ àwọn oníṣẹ̀ṣe gbà wọ́n tọkàntọkàn àwọn oníṣẹ̀ṣe gbà wọ́n ti kí ni o tinútinú pé ẹ máa bọ̀ kí ló wá dé tó wá jẹ́ pé àwọn tó wá mú ẹ̀sìn wá fún wa tí àwọn bàbá wa dẹ̀ gbà á tí àwọn àrọ́mọdọ́mọ náà wá gbà á lọ́wọ́ àwọn bàbá wọn kí ló wá dé tó wá jẹ́ pé ẹ wá ya ọmọ ọsàn tó máa wá ń kó pọ́npọ́ bá ìyá ẹ̀ ẹ má bínú o bẹ́ẹ̀ ṣe ṣe yìí tó bá jẹ́ pé bí àwọn lárúbáwá ṣe kọ́kọ́ wọlé nígbàanì ni àwọn bàbá wa ti fi ìbọn àti àdá ni wọ́n ti fi gbogbo agbára òrìṣà tí wọ́n nígbà náà ni wọ́n ti fi lé wọn dànù ṣé àwọn bàbá yín lè fi ọkàn balẹ̀ sin ẹ̀sìn Islam ní ilẹ̀ Yorùbá tá a wà yìí àbí ní Nàìjíríà lápapọ̀ tó bá jẹ́ wípé ṣe ni àwọn ògbójúlóògùn gbà náà àwọn kí ló ti ń pè é àwọn tí wọ́n bá láyé àwọn tí wọ́n jẹ́ bàbá ńlá bàbá ńlá bàbá wa tí wọ́n ti fi ìbọn ṣakabula àbí àdá àbí ògùn burúkú àbí òǹdè tí wọ́n ti fi na àwọn bàbá ṣé wọ́n máa ráyè gba Islam ṣé wọ́n máa ráyè gba Christianity tí àwa gbà nínú ẹ̀ lónìí kí ló wá dé àwọn tó jẹ́ pé àwọn gangan àwọn oníṣẹ̀ṣe la bá máa pè ní àwọn alálàáfíà nítòótọ́ ẹ̀ ń pè wọ́n lẹ́lẹ́bọ ẹ̀ ń pè wọ́n ní kinní kan ẹ̀ ń pè wọ́n nígbà kan tí ẹlẹ́bọ ò bá fi ààyè gba Christianity ńgbà náà kí wọ́n ráyè wàásù wọn kí lẹ rò pé ó lè ṣẹlẹ̀ lónìí ṣé a máa dẹni tó ń gbé bíbélì ṣé kì í ṣe pé gbàtà abáráyè travel lọ sí Australia bí ìlú kan la máa sọ pé a di kìrìsìtẹ́nì ṣé a lè rojú ráàyè sìn nílẹ̀ Yorùbá àbí tó bá jẹ́ pé ìgbà tí wọ́n mú ẹ̀sìn yẹn wá ṣe ni àwọn bàbá wa ti di àwọn tó mú wá mọ́lẹ̀ tí wọ́n ti nà wọ́n nínàkínà tó jẹ́ pé kán sọ pé wọn ò gbọ́dọ̀ gbọ́ fẹ́m pé ènìyàn ka bíbélì àbí kán gbọ́ fẹ́m pé ènìyàn ka kùránì ṣé a máa ráàyè nígbà náà farabalẹ̀ àbí nígbà tí wọ́n ń kọ́ àwọn ọmọ nílé kéwú tí àwọn bàbá wa ò bá fi àyè gbà wọ́n tẹ́lẹ̀bọ ń ṣẹbọ tí wọ́n dẹ̀ fi àwọn mùsùlùmí lẹ̀ tí wọ́n fi àwọn kìrìsìtẹ́nì lẹ̀ tí gbogbo wọn jọ ń wọ chọ́ọ̀chì tí gbogbo wọn jọ ń wọ mọ́ṣáláṣí kírun tí wọn ò bá fún wọn láàyè ńgbà náà ṣé a lè rójúrò àyè ka bíbélì ni àbí tí àwọn ògbólógbò bàbá wa nígbà náà tí wọ́n gbóná bí àpáàrà tí wọ́n bá ti dúró nídúró pé ẹmọ kan tó bá ka bíbélì nínú yín a ó bẹ orí ẹ̀ sílẹ̀ ọmọ kan tó bá ka kúránì nínú yín a ó bẹ orí ẹ̀ sílẹ̀ kí ló dé tí àwọn tẹ́ ń pè ní ẹlẹ́bọ fi àlàáfíà gba ẹ̀sìn tán mú wá fún wa tẹ́ ẹ wá ń dojú ìjà kọ wọn lónìí ṣe ló dàbí ìgbà tẹ́ ń dojú ìjà kọ àwọn alálàáfíà torí táwọn oníṣẹ̀ṣe ò bá fi àlàáfíà gba àwọn ẹ̀sìn táwa ń gbé lórí lónìí a ò lè fi àlàáfíà sin ọlọ́run torí pé wọ́n wá fún wa ẹ wá bí sí nínú Islam wọ́n bí sí nínú Christianity ẹ wá ní káwọn oníṣẹ̀ṣe má rí mú mímọ́ ẹ dẹ̀ fi wọ́n sílẹ̀ ẹ dẹ̀ jẹ́ kó ní nǹkan máa ṣe nǹkan ẹ̀ ẹ dẹ̀ jẹ́ kọ́ lọ́nà kó rin ọ̀nà mo wá sọ̀rọ̀ ìwọ wá pè mí ó wá ń sun àwọn Dragons kò sí ohun tó kan èmi pẹ̀lú gbogbo ohun tẹ́ ẹ wí yẹn o ó mọra ẹ tún mi wò program yìí tún program yìí wò kó o lè mọ̀ pé ìwọ ni mò ń bá wí Ismail ń bẹ nínú orúkọ ẹ torí o sọ wípé àfa Ismail ló ń sọ̀rọ̀ mi ò dẹ̀ mọ́ bí tó o ti comment bẹ́ẹ̀ torí ẹ̀ ló ṣe comment mo fi títóbi Ọlọ́run ṣẹ̀rí tí n bá ti sọ tèmi gbé fóònù ẹ bọ́ sórí péjì ẹ sọ́ọ̀tì ẹ padà fáyé fíìw ẹ lórí ẹ má máa àtàkì èmi direct because mi ò bú ẹnikẹ́ni mi ò sọ̀rọ̀ sí ẹ mi ò ní káláyé má gbáyé ẹ ibi tí mo wà olùṣọ́ àgùntàn ni mi am prophet of God mò ń darí ìjọ mò ń darí gbogbo àwọn ọmọdé kí ló dé tá a bọ́ síta ká máa bú gbogbo àwọn èèyàn a máa ṣàlàyé bẹ́ẹ̀ sì wá ṣe rí fún wọn ni ẹni tó bá gbà ló máa gbà ẹni tí ò dẹ̀ gbà ẹ fi lẹ̀ èmi kọ́ lọ́lọ́run tí máa ṣe ìdájọ́ ẹ̀ẹ́dẹ̀jẹ́ ká yé nísinmi ọmọ Yorùbá ẹ̀ẹ́dẹ̀jẹ́ ká ní àlàáfíà ó dá mo fẹ́ bi yín ní question kan ìwàásù tèmi àti ẹ ti ń wà látọjọ́ yìí ìjọba ọ̀run lèrè wá wà kí ló dé tí wàásù mi ò fi ṣe fóònù tí mo fi ń bá yín sọ̀rọ̀ yìí kí ló dé tí gbogbo ìgbàgbọ́ mi àbí gbogbo ìwàásù mi kí ló dé tí ò fi ṣe earpiece tó ń tì sétí lásán tó fi jẹ́ pé wọ́n ran wọ̀nran ni gbogbo wa ń ṣe kiri kí ló dé tí gbogbo wa àṣì yín kí ló dé tí ò fi ṣe microphone fún yín kí ló dé tí gbogbo wa àṣeyín kí ló dé tí gbogbo ìwàásù wa kí ló dé tí ò ti fún wa ní common blender lásán tá a lè fi lọ́ta nínú ilé wa tó fi já pé gbogbo àwọn ẹni tó gbé ọpọlọ kalẹ̀ àwọn kan gbé ọpọlọ kalẹ̀ àwa fi ìmọ̀ tá a mọ̀ nínú olúwa nínú bíbélì a fi ń ṣe rádaràda kiri èyí tẹ́ ẹ mọ̀ nínú kùránì ẹ fi ń bayé jẹ́ jẹ́ kí èmi àti ẹ kájọ gbé kájọ ka ọ̀rọ̀ bíbélì kí wọn náà ka ọ̀rọ̀ kùránì jẹ́ kájọ bọ́ síta ká lọ ṣe nǹkan tí ayé máa fi máa ká lọ ṣe nǹkan tí ayé lè fi máa fọnu lásán brush lásán táyé lè fi máa fọnu ìgbàgbọ́ mi ìwàásù mi wáàsí rẹ àti gbogbo ohun tó mọ̀ nínú kùránì ọ̀run láti fẹ́ lọ kéré ẹ má jẹ́ ká bayé jẹ́ kọ́run tó dájọ́ wa lọ́rùn ẹ máa ṣe ìwáàsí ẹ táàkì àwọn ọba ilẹ̀ yorùbá ẹ̀ ń pè ọ̀ní ọ̀fífẹ́ lórúkọ ẹ̀ ń pè ọba kan lórúkọ ẹ̀ ń pè igbá lórúkọ bọ́bá ṣe léyìí ẹ̀ nígbà bọ́bá ṣe tọ̀ ẹ̀ nígbà èèyàn mélòó nínú àwọn ọba yìí ló sọ̀rọ̀ nípa kàábà tẹ́ lọ́ ń forí balẹ̀ fún èèyàn mélòó nípa àwọn ọba yìí ló sọ̀rọ̀ nípa Jerúsálẹ́mù tá a lọ níbi ojú olórí Jésù èèyàn mélòó nínú àwọn oníṣẹ̀ṣe ló kọ̀ndẹ́mu Kálfárì níbi Gọ́gọ́tà níbi orí àgbélébù tí wọ́n kan Jésù mọ́ èèyàn mélòó nínú àwọn oníṣẹ̀ṣe yìí ló sọ pé bá a ṣe ń lọ sí Jerusalem ta ló ń torí bọ omi Jọ́dánì ta ṣe èèyàn mélòó nínú àwọn oníṣẹ̀ṣe yìí ló kọ̀ǹdẹ́ẹ̀mù ẹ̀ fún wa èèyàn mélòó nínú àwọn oníṣẹ̀ṣe yìí ló bi yín rí pé kí lẹ gbé sínú kàábà èèyàn mélòó ló bi nínú àwọn oníṣẹ̀ṣe yìí pé mélòó ló bi yín pé ẹran tó ń pa fún yín lọ́hùn kí lẹ fi ń ṣe èèyàn mélòó ló bi yín pé aṣọ tẹ fi aṣọ funfun tẹ fi ń bora mélòó lóníṣẹ̀ṣe tó ti àtàkì yín lórí ẹ̀ tó fi jẹ́ pé tiwọn tí wọ́n bá ṣe báyìí ló máa ń di wàhálà ṣé wọ́n lọ lọ́run ṣé mi lọ lọ́run ni mo wá sọ̀rọ̀ ó wá ń gbé ó wá ó tún lójú ẹ̀ tẹ́ ẹ máa fi dàgbà darúgbó Ismail tó ní mo mọ̀ bóyá àfa ni àfa Ismail tẹ́ máa fi dàgbà darúgbó don't ever call me and say such thing again ẹ padà wo programu yìí kẹ́lẹ́ mọ̀ pé mo ti sọ ohun tó yẹ kí n sọ ẹ bọ́ ta ẹ gbé péjì tiyín náà ẹ jẹ́ káyé rojú yẹn ẹ sọ fíù yín ẹ lẹ̀ sẹ́yìn fóònù ẹ̀ ń wíwì kù ọlọ́run ò ní dà wá láàmú o kóníkàlùkù kó ṣe ẹ̀sìn ẹ̀ ẹ fèmí lẹ̀ ẹ ti bú jésù títí títí títí títí ìkan nínú yín ní jésù jalè àdẹ̀ bínú àdẹ̀ sọ̀rọ̀ àwọn tó ń wá síbi dìbẹ́tì yín tẹ́ fi ń lálà sí jésù àwọn náà mọ̀ àwa ò sọ̀rọ̀ torí pé a mọ̀ pé ọlọ́run ló nídàájọ́ gbogbo ayé bọ̀tá pẹ́ nìkan ló dárúkọ ti yín ẹ pariwo bójú oníṣẹ̀ṣe ló dárúkọ ti ẹ pariwo kí ló dé gan-an tí gbogbo ayé fẹ́ dàrú torí ìsìn ó dìgbà ẹ tí ẹ bá wá jẹ́ kí àbúrò máa dojú ìjà kọ kí ẹ̀gbọ́n máa dojú ìjà kọ àbúrò ó dìgbà tí ẹ bá jẹ́ kí bàbá máa kórìíra ọmọ kí ìyá máa kórìíra ọmọ ó dìgbà yẹn ẹ tó mọ̀ pé ayé ti bàjẹ́ tán àlàáfíà ò o ẹ má tí n bá ti sọ tèmi mi nìyẹn ẹ ba ayé ẹ má ba àlàáfíà a máa ba gbé God bless you